ǹjẹ́ mo tún kí yín o ní gbogbo ibikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi Abíọ́dún lèmi ń jẹ́ bàbá tó bí mi ló ń jọlá wuyì ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ òwe yìí rí àìsọ̀rọ̀ yánrọ̀ ló pa ilé ìpè àkọ́kọ́ tó ní igbá wúwo ju àwo lọ àìsọ̀rọ̀ yánrọ̀ ló pa ilé ìpè àkọ́kọ́ ó ní igbá wúwo ju àwo lọ ǹjẹ́ kí òwe máa jẹ́ ti ẹ̀yin àgbàlagbà o ìtàndòwe ni òwe náà ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn báyìí ni ìtàn náà lọ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn eléǹpẹ̀ àkọ́kọ́ ó jẹ́ alágbára ọba ṣùgbọ́n bí eléǹpẹ̀ àkọ́kọ́ ti lágbára tó àléébù kan ṣoṣo tí eléǹpẹ̀ àkọ́kọ́ ní ni wípé ó fẹ́ kí gbogbo ohun tó ń bá ti wí pátápátá kó máa ṣẹ èyí ló fà á tí eléǹpẹ̀ àkọ́kọ́ fi jẹ́ ọba tó máa ń jiyàn púpọ̀ igbákejì eléǹpẹ̀ àkọ́kọ́ sì rèé tí orúkọ rẹ̀ ń jẹ́ àgòrò kò fi bẹ́ẹ̀ gba ti eléǹpẹ̀ àkọ́kọ́ yìí látàrí bí eléǹpẹ̀ àkọ́kọ́ ti máa ń ja ìyàn àjàfọ́ lójú ohun tí àgòrò tún wá kórìíra jù lára eléǹpẹ̀ àkọ́kọ́ ni wípé yálà eléǹpẹ àkọ́kọ́ tọ̀nà lórí ohun tó ń jiyàn lé lórí ni tàbí kò tọ̀nà ohun tí ó jẹ eléǹpẹ àkọ́kọ́ lógún ni wípé kí gbogbo ohun tí òun bá sà ti ń jiyàn lé lórí kó jẹ́ pé òun lòun máa borí bí eléǹpẹ bá bẹ̀rẹ̀ ìyàn jíjà rẹ̀ yìí gbogbo àwọn ìjòyè rẹ̀ ló máa ń pa lọ́lọ́ àyàfi àgòrò nìkan ló máa ń ta ọba lẹ́nu wípé kò rí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọba ò bá ti tọ̀nà èyí ló mú kí eléǹpẹ àkọ́kọ́ ó pinnu lọ́kàrà rẹ̀ wípé dandan ni òun ní láti yẹjú àgòrò tó jẹ́ igbákejì òun ó wá di ní ọjọ́ kan eléǹpẹ àkọ́kọ́ àti àgòrò wá ń jiyàn lórí wípé èwo ló wúwo jù nínú igbá àti àwo eléǹpẹ àkọ́kọ́ ní igbá òun ló wúwo ju àwo lọ ṣùgbọ́n àgòrò gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó ní ńlá ó ní báwo tiẹ̀ sọdẹ rí aṣáàmẹsẹ̀ kò lọ ó ní igbá ti ṣe lè wúwo ju àwo lọ ó ní gbogbo ayé ló mọ̀ wípé àwo ló wúwo ju igbá lọ ó ní kò ṣeé ṣe kí igbá wúwo ju àwo lọ ọ̀rọ̀ yìí bí eléǹpẹ àkọ́kọ́ nínú gidigidi ó wá rò wípé òun ní láti fi ìyà jẹ àgòrò fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ eléǹpẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ronú lórí ìyà tí òun lè fi jẹ àgòrò àti ọ̀nà tí òun lè gbé gbà ìgbà tó wá di ní àkókò ọdún ìjẹṣu kan eléǹpẹ̀ àkọ́kọ́ rò wípé àsìkò tó dáa jù rèé láti fi ìyà jẹ àgòrò tó jẹ́ ọ̀tá òun ó ní kí wọ́n fún àwọn ìjòyè òun ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ó ní kí wọ́n fún wọn ní ọtí rẹpẹtẹ ìgbà tí eléǹpẹ̀ àkọ́kọ́ rí wípé àwọn ìjòyè wọn ti mu ọtí yó tán dáadáa ó wá dá ọ̀rọ̀ náà sílẹ̀ lójú àwọn ìjòyè rẹ̀ ó ní ọ̀rọ̀ kan máa wà tó ti ń gbé òun lọ́kàn tipẹ́tipẹ́ kábíyèsí eléǹpẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tàṣẹtàṣẹ bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga eléǹpẹ́ àkọ́kọ́ ní ọ̀rọ̀ àríyànjiyàn kan ló wáyé láàrin òun àti àgòrò tó jẹ́ igbákejì òun ó ní òun sì fẹ́ kí ọ̀rọ̀ náà ó yanjú lọ́jọ́ náà eléǹpẹ́ àkọ́kọ́ ní ẹnikẹ́ni tó bá wá jẹ̀bi ọ̀rọ̀ nínú àwọn méjèèjì ó ní níṣe ni kí àwọn ìjòyè òun kí wọ́n lù ú lálùpa láì tiẹ̀ gbọ́ àlàyé kankan eléǹpẹ́ àkọ́kọ́ wá fi wípé ẹnikẹ́ni kò gbúdọ̀ yí àṣẹ òun padà o nítorí pé àṣẹ lọba ń pa ọba kì í dábàá gbogbo àwọn ìjòyè rẹ̀ ló gbà sí lẹ́nu wọ́n wá béèrè lọ́wọ́ ọba wípé kí ni òun àti àgòrò rẹ̀ gan ń jiyàn lé lórí eléǹpẹ̀ àkọ́kọ́ wá sọ fún àwọn ìjòyè rẹ̀ wípé òun sọ fún àgòrò wípé igbá ló wúwo ju àwo lọ ṣùgbọ́n àgòrò kọ̀ jálẹ̀ ó ní lá ó ní kò sẹ́ni tí ó mọ̀ wípé àwo ló wúwo ju igbá lọ àwọn ìjòyè eléǹpẹ̀ àkọ́kọ́ wọ́n wojú ara wọn ọ̀kan nínú wọn sì jáde lọ kò pẹ́ púpọ̀ tí èyí tó jáde ló fi wọlé padà tó mú igbá gbígbẹ àwo àti ọ̀pọ̀lọpọ̀ kùmọ̀ wọlé ó wá mú igbá gbígbẹ àti àwo yìí ó fi lé kábíyèsí lọ́wọ́ ó ní kí kábíyèsí fúnra rẹ̀ ó yẹ àwọn méjèèjì wò kó sọ èyí tó wúwo jù nínú méjèèjì fún àwọn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kí kábíyèsí tiẹ̀ tó lè so ohunkóhun àwọn ìjòyè rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kó kùmọ̀ bò ó ìgbà yìí ló tó wáyé kábíyèsí wípé ìgbà yìí ni eléǹpẹ àkọ́kọ́ tó wá mọ̀ wípé ó yẹ kóun ti ṣàlàyé fún àwọn ìjòyè òun wípé igbá tútù ló ń sọ wípé ó wojú àwo lọ kì í ṣe igbá gbígbẹ báyìí ni eléǹpẹ àkọ́kọ́ ló jì sínú ọ̀fìn tí òun fúnra rẹ̀ fowó ara rẹ̀ gbẹ́ kí àwọn ìjòyè rẹ̀ tó mọ̀ wípé igbá tútù ni kábíyèsí ń sọ wípé ó wojú àwo lọ wọ́n ti na kábíyèsí eléǹpẹ àkọ́kọ́ pa o ǹjẹ́ gbogbo ẹni tó ń gbẹ́ kòtò ọ̀tá ẹ má gbẹ̀jìn rárá àìbá mọ̀ ara ilé ẹni lè kó sí o àti ìgbà náà ló ti wá di òwe wípé àìsọ̀rọ̀ yẹn rọ̀ ló pa eléǹpẹ àkọ́kọ́ tó ní igbá wúwo ju àwo lọ àìsọ̀rọ̀ yánrọ̀ ló pa ilé ìpè àkọ́kọ́ tó ní igbá wúwo ju àwo lọ a máa ń lo òwe yìí nígbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ tó ń sọ òye ni yéké tó ǹjẹ́ kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge o Abíọ́dún lèmi ń jẹ́ o bàbá tó bí mi ló ń jọ Láwuyì ǹjẹ́ títí dìgbà míì tá a tún máa pàdé àṣà àti ìṣe Yorùbá ò ní parun o ẹ ká jọ máa gbàṣà wa lárugẹ ó dìgbà o.